bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn. Hmm. ǹjẹ́ mo kí gbogbo ojú tó ń wò mí jákèjádò àgbáńlá ayé mo kí lọ́kùnrin mo kí lóbìnrin mo kí lọ́mọdé mo kí àgbàlagbà ǹjẹ́ mo wá ṣe ládùúgbà lọ́jọ́ tòní o wípé ojú tẹ́ ẹ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ sì létí tẹ́ ẹ fi ń gbọ́ wá ò ní di èmi ọmọ yín náà ni àròlé bàbá gbàgede ìmọ̀ ọlálékan ìgè ló ń kí yín kú ìkàlẹ̀ sórí ètò wa ètò yín ètò ọ̀rọ̀ tó ń lọ hmm. ẹ̀yin ọmọ nàìjíríà hmm, tuntun la tún gbé yìí o ó sì dá mi lójú pé gbogbo wa là ń gbọ́ nípa ọ̀rọ̀ tó ń já rìnrìn lákòókò yìí lọ́wọ́ ṣáwọn àgbà bọ̀ wọ́n ní bí ikú ilé ò bá pani tòde ò lè pani bẹ́ẹ̀ sì ni wọ́n wí pé ẹ̀yìnkùlé lọ̀tá wà inú ilé gan-an òun la ṣe ní ń gbé pẹ̀lú gbogbo ìnira gbogbo pípa gbogbo àìlè fi ọkàn balẹ̀ lórílẹ̀‐èdè yìí ìjọba tó lọ yìí hmm, ó kù dẹ̀dẹ̀ kí wọ́n kó gbá wọlé ẹ̀ rí àrà nǹkan tó ṣẹlẹ̀ ni. nǹkan tó ṣẹlẹ̀ lórí ọkọ̀ ọkọ̀ òfurufú wa mọ̀ ni nípa Minister of Aviation Hadi Sirika ẹ̀yin èèyàn wa ẹ mọ̀jà tanra wa jẹ ṣé bá ti mọ́ ọ bá orílẹ̀-èdè Nàìjíríà lọ náà nì tá a bá gbàgbé Hadi Sirika tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Katsina níbi tí ààrẹ gan-an tó ti wá fún ìgbà pípẹ́ díẹ̀ sẹ́yìn ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ṣùgbọ́n kí ni ààrẹ wa tó lọ Muhammadu Buhari di ààrẹ sí ni wọ́n ti yan Haji Sirika yìí gẹ́gẹ́ bí aṣojú àgbà èyí mínísítà fún ètò ọkọ̀ òfurufú àti ìrìn àjò ṣùgbọ́n bí tá à ń lọ kọ́nù ohun tí mo fẹ́ ká gbé yẹ̀wò ni wípé gẹ́gẹ́ bí òwe tí mo pa tẹ́lẹ̀ kí ló dé táwọn ọmọ nàìjíríà wá ṣe wá ya onínàkúnà tá a ṣe ya àpà àbí kí n wí àwọn adarí wa ti kára wọn gan ni wọ́n ń ṣe wá ní sùtá lọ́pọ̀ ìgbà àwọn mínísítírì tó wà káàkiri orílẹ̀-èdè yìí kí nìdí tí wọ́n fi dá wọn lẹ̀ ṣebí kí wọ́n lè mọ mú ọ̀nà àti jèrè owó wá fún orílẹ̀-èdè àti ìdàgbàsókè àwùjọ wa ni. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ ọkọ̀ òfurufú léyìí tí Ají Sìríkà gbé wọ orílẹ̀-èdè Nàìjíríà tó sọ wípé ọkọ̀ òfurufú tá a ṣẹ̀ṣẹ̀ rà òun la mú wá sórí ètò lónìí gbogbo àyínìke àyínìpadà àwọn àṣírí ìkọ̀kọ̀ tí mínísítà yìí gbé lórí ìgbésẹ̀ àti rí wípé dandan ọkọ̀ bàálù yìí gbọ́dọ̀ wọ orílẹ̀-èdè nàìjíríà kó tó di wípé ìjọba tó lọ ìkẹnubọpo gbogbo àṣírí náà ló mọ̀ ti tú sóde báyìí nínú ìwádìí tá a ṣe a rí wípé ọkọ̀ biom seven three seven léyìí tí wọ́n pè ní Nigerian Air tí wọ́n gbé wọ orílẹ̀-èdè nàìjíríà ní on the twenty six oṣù may ọdún tá a wà yìí òun ló ti wá fojú hàn wípé ọkọ̀ bàálù yìí hmm, kò mọ̀jọ wípé wọ́n mọ̀ ya láti orílẹ̀-èdè kan wá sórílẹ̀-èdè yìí mọ̀ ni. a rí nínú ìwádìí wípé ọkọ̀ bàálù yìí ó jẹ́ ti Ethiopia Airline. bẹ́ẹ̀ sì ni nínú ìwádìí tá a tún wá ṣe síwájú sí i láti wá rí i wípé ọkọ̀ yìí ó ti pé ọdún mẹ́wàá gbáko báyìí tí wọ́n ti ń lò lákòókò ìgbà kan lẹ́yìn ìgbà tí orílẹ̀-èdè Ethiopia ra ọkọ̀ yìí ìgbà tó tó àkókò kan wọ́n ta ọkọ̀ yìí fún ìjọba Malawi wọ́n sì tà á fún wọn lákòókò on the sixteenth of February ní twenty fourteen ní ìjọba Malawi ra ọkọ̀ bàálù yìí lọ́wọ́ orílẹ̀-èdè Ethiopia lẹ́yìn ìgbà tíjọba Malawi ra ọkọ̀ yìí àwọn náà lò fúngbà díẹ̀ lẹ́yìn eléyìí ìjọba Ethiopia wá tún ṣe kí ni o ìgbà tí ó fi di two thousand and five wọ́n bá tún ṣe kí ni wọ́n tún ra ọkọ̀ yìí padà ní twenty fifteen lọ́wọ́ ìjọba Malawi. ẹ̀yin èèyàn wa ebi giant of Africa òun ni wọ́n porílẹ̀-èdè Nàìjíríà ni kí ló wáá dé tá a bá gbàgbé ìjọba Buhari sọ wípé gbogbo ètò àjẹbánu làwọn ò bá wí ní ọdún 2015 nígbà tí wọ́n jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní gbogbo ẹni tó bá kówó jẹ ń làwọn ò rí wípé àwọn fi mú wọn dọ́rin táwọn sì rí wípé wọ́n ṣẹ̀wọ̀n lórí gbogbo mọ̀kàrúrù tí wọ́n bá kọwọ́ bọ̀ nínú ìjọba àwọn ǹjọ́ wa rí bẹ́ẹ̀ báyìí bí? lápá kan ájì síríkà ǹjẹ́ àwa lè sọ wípé gbogbo ìgbésẹ̀ tí ájì síríkà gbé yìí ọ̀kan nínú rẹ̀ kò hàn sí ààrẹ Muhammadu Buhari lákòókò ìgbà tí wọ́n wà lórí oyè ṣebí gbogbo wa la mọ̀ wípé kí aṣojú tó lè ṣe kíni kí wọ́n tó lè sọ àbádòfin wọ́n gbé lọ sílé ìgbìmọ̀ aṣòfin bẹ́ẹ̀ sì la mọ̀ wípé ó gbọ́dọ̀ dé ọ̀dọ̀ ààrẹ kó buwọ́lù kí wọ́n tó lè tẹ̀síwájú lórí ohunkóhun tí wọ́n bá fẹ́ ṣe. ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ló wà nínú ìyà nínú ìṣẹ́ tí wọ́n ń pariwo ń ta mí ń romí lójoojúmọ́ kódà ọ̀pọ̀ ní òró oúnjẹ mẹ́ta jẹ lójúmọ́ kan ẹ wá wo adúrú iye bí iye owó tí wọ́n ti ná lórí tí wọ́n pè ní ọkọ̀ bàálù ti orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sọ pé wọ́n máa launch léyìí tí wọ́n gbé wọ ìlú ìní on the twenty six of May ǹjẹ́ àwa lè sọ wípé ìwà àjẹbánu ó lójú ẹni tí òfin lè mú nítorí rẹ̀ bí? ṣé bí wọ́n sọ pé òfin òmẹ́ni ò dáa ni òfin sì ju gbogbo ènìyàn lọ kí ló wáá dé tó fi jẹ́ pé lákòókò ìgbà tí gbogbo nǹkan báyìí ń ṣẹlẹ̀ ààrẹ muhammadu buhari fúnra wọn gan-an wọn ò fọhùn. Hmm. nínú ìwádìí tá a ṣe ẹ̀yin èèyàn wa a rí i wípé ọkọ̀ bàálù tí wọ́n gbé wọ orílẹ̀-èdè nàìjíríà kí ó tóó di wípé wọ́n gbé wọ orílẹ̀-èdè nàìjíríà làwọn èèyàn ti rí ọkọ̀ yìí lẹ́yìn ìgbà tí wọ́n ti kùn lọ́dà nàìjíríà àwọn kan rí fírí nílùú South Africa ọkọ̀ yìí sì gbéra láti Addis Ababa tó wọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹja ní sùúrù o bàálù tiwa gangan fẹ́ẹ́ dé tá a fẹ́ mọ́ lò lórílẹ̀-èdè wa léyìí tí yóò mọ ṣe kí ni yóò mọ represent orílẹ̀-èdè wa gẹ́gẹ́ bí ọkọ̀ bàálù tiwa. ìwádìí tún wá fi hàn wá wípé kódà tá a bá ń sọ nípa àwọn stakeholders àwọn ìgbìmọ̀ tó lẹ́nu lọ́rọ̀ tó sì jẹ́ wípé owó wọn ń bẹ nínú ètò bí wọ́n ṣe ń fi ọkọ̀ bàálù ṣe káràkátà ọrọ̀ ajé a rí nínú ìwádìí wípé pẹ̀lú wípé wọ́n yí orúkọ ọkọ̀ bàálù yìí padà sí orúkọ orílẹ̀-èdè nàìjíríà a rí wípé orílẹ̀-èdè ethiopia wọ́n yìí ní forty nine percent lórí ọkọ̀ bàálù yìí nígbà tí àwọn iléeṣẹ́ oríṣi méjì lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ní forty six percent. federal government orílẹ̀-èdè wa léyìí tí í ṣe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní five percent ẹ̀yin aráalé ìbéèrè tí mo wá fẹ́ béèrè ni pé pẹ̀lú five percent tíjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní lórí ọkọ̀ ǹjẹ́ àwa lè sọ wípé ọkọ̀ bàálù yìí ó ti di ti nàìjíríà bí? ǹjẹ́ ṣé nàìjíríà ò lówó tá a lè fi ra ọkọ̀ tuntun tá a fi mọ́ ọ ṣòwò lórílẹ̀‐èdè wa níbí tá a bá gbàgbé a rí wípé nínú ẹ̀ka ètò aviation industry nàìjíríà ti ní ìpèníjà lọ́pọ̀lọ́pọ̀ ẹ wòye ìgbà tá a ti ń chẹ́ǹjì orúkọ tá à ń yí orúkọ padà láti ìkan sí ìkan mo ti ẹ̀ rántí àkókò ògbà kan tá à ń jẹ́ Virgin Nigeria àkókò ògbà náà a rí wípé kódà orúkọ Nàìjíríà gbayì láwùjọ àwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé ṣe bẹ́ni tó ni Virgin Company ọmọ ìlú Britikoni èyí ń bradson a sì rí i pé gbogbo ẹ̀ka tó nílé iṣẹ́ rẹ̀ sí gbogbo ẹ̀ ló ń ṣe kíni ló ń lọ ní mẹ̀lọmẹ̀lọ lákòókò ìgbà náà a rí i pípé ọkọ̀ bàálù wa wọ́n ti ẹ̀ fún wa ní ìwé láti wo orílẹ̀-èdè Amẹ́ríkà ǹjẹ́ ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé pẹ̀lú gbogbo awuyewuye tí ọkọ̀ bàálù yìí kí ni ẹ̀yin èèyàn wa lérò wípé ààrẹ tuntun tó ṣẹ̀ṣẹ̀ gorí àga yìí ló yẹ kí wọ́n ṣe. Haji Sirika tí ń ṣe Minister of Aviation ǹjẹ́ kó lọ láláì jìyà lórí n tó ṣe yìí. ọ̀pọ̀lọpọ̀ owó tó yẹ kí wọ́n ti lò láti fi tún ilé ìwòsàn ṣe ètò ẹ̀kọ́ ètò ọ̀gbìn àtàwọn ẹ̀ka tó kù ẹ wòye owó tí wọ́n run sórí ọkọ̀ tó ṣe wípé gbẹ̀yìngbẹ̀yìn àṣírí wá tú wípé kì í ṣe torílẹ̀-èdè nàìjíríà gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà níbo là ń lọ gan-an ọ̀rọ̀ àwọn adarí wa alájẹbánu tí ń ba gbogbo nǹkan jẹ́ yìí ẹ jẹ́ kí n jẹ́ ká dókè lọ́hùn ká kọ́kọ́ lọ sílé ìgbìmọ̀ asòfin níbi tí ọ̀kan nínú àwọn adarí ní ẹ̀ka ètò ọkọ̀ bàálù àti ìrìn àjò èyí arákùnrin Dàpọ̀ Olúmídé níbi tí wọ́n ti ń ṣàlàyé àwọn tó ṣẹlẹ̀ àti bí mínísítà Addis Rika tó ṣe wípé gbogbo ohun tí wọ́n ṣe kódà gbogbo àwọn tó wà ní ẹ̀ka aviation wọn ò mọ̀ sí rárá ẹja dán mò ń padà bọ̀. These are officials of the Ministry of Aviation and the Interim Management of Nigeria Air. The are before the Senate Committee on Aviation to answer questions on the status of a nation's national carrier, Nigeria Air, which was unveiled during the twilight of the Buhari administration. But questions have been raised about the whereabouts of the aircraft and the status of the airline after some Nigerians traced the aircraft, noting that it returned to Ethiopian Airlines service. These senators have strong words for the representatives of the aviation ministry over the manner Nigeria Air was launched the Nigeria Air Project. The issue was shrouded in secrecy to the extent that it was fraudulently displayed as a new national carrier, contrary to the extant court order and international rules that strictly guided airline operations. This indeed was an embarrassment to the committee. Why will you, for whatever reason, having an interim MD, be in a hurry to unveil a national carrier on the last day of your administration. Why? But the interim managing director, Nigeria Air, says the airline was unveiled at the time it was to prove to Nigerians the project is not a fluke. The aircraft that came in and left was a legitimate charter flight. You see, ever since 2018, all you'd ever seen about Nigeria Air aircraft were pictures drawings, not the real aircraft. And we felt it was time to show what the real aircraft would look like. Was it reasonably necessary? You know, you have to take this to into to take taxpayers' money and charter an aircraft all the way from Ethiopia to come here and for unveiling if the purpose is just to show Nigerians how the aircraft is going through. We have had the pictures on social media when it was unveiled in Fambro. He also clarifies what he says and misconceptions of the status of a national carrier. We, we haven't got a license yet to operate. If you had asked me the question, I could, not you, I mean, if the social media had asked me the question, I would have said, we haven't got to that stage yet. We are not at the point of operating the airline yet at all. The representatives from the Aviation Ministry and Nigeria Air then proceed to the House of Representatives to meet with the lower chamber's Aviation Committee. The committee chairman says members do not support the launch of the airline because of a lack of supporting and necessary documents. We are not part of the launch and we do not support the launch, especially at a time issues are yet to be cleared. The committee hereby resolves to 1. Direct the Federal Ministry of Aviation its partners in the Nigeria Air Project to immediately suspend any operations regarding to Nigeria Air and every other action with respect to Nigeria Air. The committee further advises that the Federal Ministry of Aviation, with its agency, the NCAA, should designate some Nigerian indigenous airlines as carriers to take advantage of bilateral air services agreements entered into by Nigeria, pending when a viable national carrier comes on board. àṣé lóòótọ́ ni pé ìlera tẹ̀rí yẹn òun gangan lóògùn ọ̀rọ̀. ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ pé ká gbápá kó ṣeé gbé. kí a nọ sẹ̀ kó ṣe náà. ìyẹn gangan ni wọ́n pè ní mo wà lóní kanpe àlàáfíà tẹ́yọ̀. ìyá ìwà gbọ́ nípa ilé iṣẹ́ oea and shrub spices. tí ọlọ́run jogún àṣírí tewétegbò fún láti fi wá ìyanjú sí àìlera ẹni. irú àrùn wo ló ń bá ọ fíra. ṣé jẹjẹrẹ ni. ìdákọ́lẹ̀. ikọ́ àti àrùn míì tí ò ṣeé fojú rí. ẹ má wúrò ògùn jìnnà mọ́. ó yá ní ilé iṣẹ́ oea herbs and shrub spices. àwọn òògùn oògùn wa ní ọṣẹ kòkòrò pnen herbal tea favour pnen e cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kàn sí ilé iṣẹ́ wa tó wà ní ìpínlẹ̀ Ògùn ní. oea compound along old ondo benin express road adjacent bena farm junction beside Ogun State College of Health Technology Ilese Ìjẹ̀bú Ogun State tàbí ní ìpínlẹ̀ Èkó block four one two flat two opposite old lipic office ilé ìwé bus stop Jakonde estate Òkèàfà Ìsọlọ̀ ẹ̀lú ẹ̀ ló wọ́n rè plus two three four nine one five zero four nine one one six nine tàbí plus two three four eight one eight six five three six four eight zero oea apps and short prices. ló wí pé. má fi ìlera rẹ ṣeré rí i dájú pé o wà lórí kàńpé. ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa hmm. ǹjẹ́ ìrojú ayé bí báyìí owó àwọn taxpayers money wọ́n lọ fi gbé ọkọ̀ òfurufú ọkọ̀ bàálù tọ́mọ̀ yìí pé kì í ṣe ti nàìjíríà wọ́n kọ́kọ́ fi gbé wá sórílẹ̀‐èdè nàìjíríà pé wọ́n fẹ́ lọ́ǹchì ẹ̀ pé ọkọ̀ tuntun torílẹ̀-èdè nàìjíríà lélẹ́yìí tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí captain dàpọ̀ tún sọ ájì sìríkà mọ̀ wípé a ti ní license láti operate dé standard level yẹn èwo wá lowó tí wọ́n wá gbà jáde láti inú àpò ìjọba wípé àwọn fẹ́ fi ṣe gbogbo ohun tí wọ́n ṣe yìí torí wípé ó ti wò ó pé kò sẹ́ni tó lè bẹ òun lọ́wọ́ rẹ̀ wò àbí ká wá sọ pé torí ipò ti wá láti ìlú Katsina ni tí í ṣèlú Buhari Buhari ẹ wá rójú ayé báyìí wípé ìjọba tó lọ yìí ìpalára tó pọ̀ òun ni wọ́n ṣe fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà kódà ó túmọ̀ sí pé wọ́n ń pàdé àpò pọ̀ mọ́ àwọn orílẹ̀ míì láti tún fi jà wá lólè ni kí wá ni ká ti wá sọ. So. ǹjẹ́ àdìsí kìrìkà ǹjẹ́ yóò wá lọ báyìí láì ní ìjìyà lórí tó ṣe yìí torí wípé ìpalára ńlá ló ṣe fórílẹ̀-èdè wa tá a bá ní ká nípa íméèjì wa orílẹ̀-èdè nàìjíríà eléyìí tó túmọ̀ sí wípé àwọn ará òkè òkun gan mọ̀ wò wípé ẹ jẹ́ káwa náà lọ ká lọ jẹ tiwa torí ẹ̀ mo ṣe kọ́kọ́ pòwe tí mo pa wípé bí kú ilé ò bá pani tó dé ò lè pani. mo tún fẹ́ kẹ́ ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tí ọ̀jọ̀gbọ́n kan sọ lórí gbogbo ọ̀rọ̀ tó ń jàràn ìwọ̀nyí lórí ọ̀rọ̀ ọkọ̀ bàálù léyìí tí wọ́n gbé wá sórílẹ̀‐èdè nàìjíríà yìí ẹ wo iye owó tí wọ́n ti ná kó tó tó àkókò yìí in tó tún wá yà mí lẹ́nu ni wípé ní kété tí wọ́n gbé ọkọ̀ ìwá táwọn èèyàn rí ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ti dá ọkọ̀ yìí sórílẹ̀‐èdè Ethiopia níbi tó ti wá lọ́hùn bọ́dẹ̀ ṣe ń dá padà ni wọ́n tún ti ń yọ orúkọ nàìjíríà kó lára rẹ̀ tí wọ́n sì dá padà sí bó ṣe wà tẹ́lẹ̀ ẹja dókè lọ́hùn náà mò ń bọ̀. thank you very much uh, Oji um, I doubt very much if uh, flying an aircraft into uh, an airport and having a water salute uh, to show people that there's an aircraft that's just been painted in the colors of Nigeria Air uh, would amount to birthing an airline. Um, the truth of the matter is, uh, I think what the honourable minister, the outgoing minister, has done uh, is nothing short of taking Nigerians for a big ride, and I think it's a monumental fraud uh, to assume that by uh, sort of conniving with Ethiopian Airlines, uh, having an aircraft that was uh, on a commercial flight for Ethiopian Airlines on the 21st of May, which is about maybe a week ago, uh, flying into Tel Aviv on an ET405 flight to fly into Abuja uh, only for uh, a static display and then taking out will mean to birth an airline. That particular aircraft flew out of uh, Abuja yesterday and as I speak is back in Ethiopia. And I can tell you that presently the decals of Nigeria Air's stock on it is being removed and it's been quickly rebranded Ethiopian Airlines to be put back in service. So essentially, all that we saw uh, two days ago was basically a charade by the outgoing Minister of Aviation, possibly uh, to sort of um, block out, uh, maybe, you know, considering the fact that in the last uh, six, seven years, we've had about 85 point. ṣé ẹ wá lójú aye bibayii eyin eeyan wa orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ bàbá wa ni ẹ wá wo ohun tí wọ́n wá sọ́dà bẹ́ẹ̀ sì ni àwọn aráàlú ń pariwo ń romí ó ń ta mí àwọn aráàlú ò lè sùn kí wọ́n dijú méjèèjì àwọn èèyàn ò róúnjẹ jẹ gbogbo ìlú ò nísinmi owó tó tún wá yẹ kí wọ́n fi túlù ṣe ẹ wá wo ohun tí wọ́n wá sọ gbogbo ẹ̀dá wọ́n tún wá ṣe é débi wípé àwọn tá a pè ládarí wa tá a pè láṣojú wa wọ́n tún bẹ̀rẹ̀ sí ní pàdé àpòpọ̀ máwọn ilẹ̀ òkèrè láti jà wá lólè eléyìí ló ń mú mi mọ́ sí ìjọba tó ṣẹ̀ṣẹ̀ gorí àlééfà yìí ní gbẹ́rẹ́ ìpàkọ́ ohun tó ṣe pàtàkì ni pé kí Bọ́lá Ahmed Tinubu kí wọ́n gbé ìgbìmọ̀ kan kalẹ̀ ti aviation industry la rí tà ń sọ yìí wọ́n gbọ́dọ̀ tójú bọ gbogbo ministry tó ṣèjọba lákòókò ààrẹ tó lọ èyí Muhammadu Buhari gbogbo owó tí wọ́n sì ti kó lọ ojúṣe ìjọba yìí ni láti gbà padà ọ̀rọ̀ subsidy là ń sọ lọ́wọ́ tẹ́ ẹ̀ bá gbàgbé ọ̀sẹ̀ méjì kíjọba tó kógbá wọlé yìí ó lọ ni wọ́n gba eight hundred million US dollars kan wọ́n sọ̀rọ̀ nípa owó ìrànwọ́ orí epo wọ́n láwọn fẹ́ ṣèrànwọ́ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn fẹ́ fún wọn ní five five thousand naira ǹjẹ́ gbogbo tí wọ́n sọ ǹjẹ́ gbogbo rẹ̀ ni wọ́n ṣe tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn adarí yìí náà lákòókò ìjọba Buhari ní ọ̀rọ̀ federal government cares torílẹ̀-èdè nàìjíríà ló wáyé kí wá ní ká ti wá sọ tọ́rọ̀ bá rí báyìí ó ti di dandan torí wípé wọ́n ní pé kínú mọ́ bá a tú òun lẹni tó bá wà lórí àlééfà nílùú ṣe gbọ́dọ̀ mójútó ìlú rẹ̀ àìmójútó ìlú ìlú lè bàjẹ́ bẹ́ẹ̀ sì ni mo tún wá fẹ́ fi àkókò yìí mo fẹ́ fi rọ ìjọba Tinubu hmm. òwe ni gbogbo eléyìí ló ń pa fáwọn ọmọ Yorùbá o torí wípé gbẹ́rẹ́ pàkọ́ pé ilé tó lọ òun ni gbogbo ohun tó ń ṣẹlẹ̀ torí náà ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ bá ṣe rí ọ̀rọ̀ yìí sí ìyà tó bá kọ sí yín ẹ lè mọ fi èsì síbi kọ́mẹ́ǹtì wa nísàlẹ̀ ó sì dá mi lójú pé bẹ́yìn ṣe ń kà làwọn tó súnmọ́ ìjọba náà ṣe ń rí torí náà bá a bá fojú sílẹ̀ tá a bá jẹ́ kí ìlú ó bàjẹ́ gbogbo wa la jìyà rẹ̀ gbogbo àwọn adarí yìí ni wọ́n kí wọ́n sì rí wípé wọ́n fi mú wọn jófin ájì síríkà ò gbọ́dọ̀ lọ gbé lórí n tó ṣe yìí torí wípé gbogbo owó aráàlú òun ni wọ́n kó jọ láti fi túlù ṣe ṣùgbọ́n níbo ni wọ́n kó sí ọkọ̀ tẹ́ ẹ parọ́ wípé ọkọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti dá a padà sílùú ethiopia báyìí ẹ̀yin èèyàn wa mo ṣe ládùúgbà lọ́jọ́ tòní àní ṣe lásán orílẹ̀-èdè nàìjíríà ń bọ̀ wá sùn ó ń bọ̀ wá dáa ṣùgbọ́n èèyàn ọmọ yorùbá hmm, ẹ mọ̀jà sùn o bàbá wa Bọ́lá Ahmed Tinubu mo fẹ́ kí wa kú oríire wípé láìpẹ́ yìí níròyìn gbé e. la sì rí nínú ìwádìí wa wípé arábìnrin Wúràọlá Adépọ̀jù wọ́n ti fi ṣe aṣojú báyìí tó jẹ́ bíi ọ̀gá níléeṣẹ́ Nigerian Immigration Service ọmọ Yorùbá ni mo sì fẹ́ kẹ́ ẹ fòǹtẹ̀ lù kó di adarí pátápátá. Pata fún iléeṣẹ́ Nigeria Immigration Service wọ́n lọ́mọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká wá fìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì láyé Buhari ẹ mọ ohun tó ṣe nípa àwọn ipò àti yíyan àwọn ènìyàn sípò àkókò tiwa ni eléyìí sì ni ó ń tọ́ka sí fún wa wípé ilé tó lọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí gírí o ilé tó lọ wọ́n ní bọ́kọ̀ bá ròkun bó bá rọ̀ṣà